kàn máa scarce díẹ̀. ọ̀gá àgbò yìí sì jẹ́ àwọn ọkùnrin máa ń zu òkè bí lè kárí dọ̀wọ̀. bẹ́ẹ̀ òwe tí o ṣe palẹ́ àná <laughs> kí ló wá ń ṣẹlẹ̀ sí tẹ́jú ńkọ́. ó wà rà mí. sọ pansáré pé ó wúlò fún mi dáadáa orí ẹ̀ gáàdì. mo tún ní kí n yọjú sí ẹ lẹ́nu. wà á láyẹ̀ bíbí wa kù. ó dàbẹ́. ó dàbẹ́ ọ̀gá ẹ̀gbọ́n ìjọ tí ẹ wá láti yẹn ẹ̀ṣẹ̀ yẹn o ṣe ni mo pé kí n dúró síta báyọ̀ pé màá rí yín o all of a sudden báyìí mi mọ́ bẹ́ẹ̀ ṣe disappear. ìwọ tó rí ẹ ò pé ó rí ẹ ò pé ó ṣe mí gan ṣé bọ́n ṣe ń wùwà ni wọ́n wùwà ni ẹ̀mí lò mo ti complain fún ẹ pé kó má máa fún mi yàrá tó fún mi the last time yẹn yàrá yẹn mi ò láìkẹ́ mo ti complain fún ẹ o dẹ̀ tún wá lọ fi yàrá yẹn lẹ̀ fún mi o dẹ̀ mọ àwọn yàrá tó wà pàmì báyìí tí mo láìkẹ́ àwọn yàrá tó jẹ́ pé bẹ́ẹ̀ dẹ̀ succulent gbogbo nǹkan téèyàn fẹ́ ṣe ń bẹ̀ nọ́mà abatíọ̀ ni o ṣẹ̀ mi o torí ẹ̀ lèmi ṣe rọra fi ẹ́ lẹ́ngbà tí mo lọ tí mo bínú lọ ní nà ó lose. aláì Sunday ló bá mi jẹ Sunday mi ṣé ni wèrè Sunday lọ fi màmá wèrè kan sí rúùmù yẹn àti pé àlàyé ẹ̀ ni wọ́n máa yẹn so màmá yẹn kàn lọ jókòó sínú rúùmù yẹn mi wọ́n rò pé màmá yẹn ti máa lọ kẹ́yìn tó rẹ́dì so nígbà tí mo ti rí pé màmá yẹn ò lọ yẹn tẹ́yìn dẹ̀ ní the urgent ẹ mọ̀ pé matter of urgency ni tọ̀dọ̀ yín yẹn bá níjọ́ ẹ̀ fi gbé ènìyàn síbẹ̀ mi ò mọ ọmọ kan kẹ́kẹ́ sáré ṣe é rọ́wọ́ fìlì ni. Ah, ó mà dàkọ́ ọmọ ja o kò já ara nǹkan tí mo dẹ̀ máa ń fi yí ẹ̀ nìyẹn irú màmá tó ló ti wà ń yàrá yẹn ń sìn ti sọ fèmí tó dẹ̀ ló ń lì ma kọ́kọ́ ya bẹ ma kí màmá kí n tó bọ́ ya. tèmi. ìyẹn ìyá. kò sí tó fi ṣe yàn ayé la ayé la máa fi <laughs> ni wọ́n jẹ́ ọmọ. èwo tún dúró báyìí. àwọn àlejò wa náà nọ́mà nọ́mà nọ́mà nọ́mà àbí a kì í ṣe ní lọ́jọ́ tiẹ̀ rárá ọjọ́ tó ń bá máa wá máa ti pè é lẹ̀ máa ti ṣànáúsmẹ̀ máa prepare lẹ̀ gidi tẹ́ máa rò pé ọba ló ń bọ̀ ká ah, ah, bọ̀ lẹ́nu yìí popopo pàpàpà. Ah, ṣé kò wá stress inú mi máa ń dùn sórí kò sígbà tí mo rí ẹ tínú mi ò kí ń dùn òòrùn rí láyé ìkó gbàgbé ìbejì sílẹ̀ <laughs> ìwà tàwọn táyé kàn dé ní ṣáà àtàwọn tọmọ lọ́jọ́ rìn. <laughs> as usual sami arrange bó ṣe máa kíkẹ́ ọjọ́ nàzá iṣẹ́ léwu iṣẹ́ ti wà ní. <laughs> màá jọ ìdánsì. <laughs> ẹ gbọ́ bá ó dáa jù. ẹ milimili ẹ bílẹ̀ ti yà. ṣé ẹ̀yin lẹ́rọ mọ́ sí mi. ọlọ́run wa ọlọ́run ọkàn èmi àìsàn kọ́kọ́ la pè yàn wá ẹ kọjọ mẹ́ta ṣé dìde iṣẹ́ ń lọ. kí lẹ fẹ́ rí mi fún o. wo má jẹ́ kí n purọ́ tán jọ má bínú torí ọlọ́run irú iṣẹ́ lẹ́ni sọ̀fọ̀ nífẹ̀ẹ́ jẹ́ kí nífẹ̀ẹ́ wá disturb rẹ̀ ní ṣọ́ọ̀bù mi lè sọ̀fọ̀ kan bá mi pè ẹ̀wà kí n lè rí ẹ̀ kájọ sọ àjọsọ̀pọ̀ nítorí sọ̀fọ̀ bíbélì wípé ẹ̀wà kájọ sọ àjọwé pọ̀ tó bá jẹ́ báwọn náà ẹ sì rò dáadáa o ah, ẹ fọ ọpọlọ sí i ah, kí lè wá fẹ́ rí mi fún. Emily sórí ọ̀rọ̀ nfẹ rí ẹsìn ee pọ lọ títí àkọ́kọ́ níbẹ̀ mo máa rí ẹ o máa kọjá lọ láti ní wàá lọ wàá bọ̀ wàá lọ mú ẹ ah, ọmọ yìí Emily rèé ọmọ yìí ó dára lóbìnrin you are most precious of my heart you are palatable my greatest tasting fried chicken you are the spirit that come to me in time of my trouble the palatable of mama grelos ìgbà mìíràn máa kọ́ òun ṣọ̀fọ̀ òun máa ṣu àti mi kọ́ ń gu odò àì gbì gbì gbì nọdọ̀ ẹni jọ́ máa dàbí sọ́wọ́n gu àti mi bí ó fẹ́ mi ṣe rí yẹn i love you from heart to the eh, to, to the to the heaven mo love èrè jẹ́ sọ́wọ́ kó nìyẹn dàbí ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bèbè o ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bèbè o bọ́gẹ̀dẹ̀ bá pọ́n o. ẹ̀jẹ̀ ẹ̀ wọ́n ń kọjá òun ṣé torí ẹjọ́ òṣìṣẹ́ ọjọ́ rárá ẹ̀ta yìí ní kí wọ́n á pè mí ni ẹ dákun kí lè ní iná. Ah, ọjọ́ wednesday ọjọ́ òru lónìí. ẹ ẹ mo sọ náà èní lọ́jọ́rú. ọjọ́rú. abájọ títúrú mi ṣe pọ̀. ṣùgbọ́n tí o bá ṣe pé ní jọjọ́rú ni wọn eh. ò bá ti fọpọ̀ ní yàrá ìyá yín fún yín. ẹ̀yin àgbà òṣì yìí ah! mo mọ tí ah! o fi ẹ̀yin àgbà jáde jáde irú ẹjọ́ òṣì tẹ̀ wọn ní káwọn pè ní wàá rẹ̀ Emily Emily Emily àyè má ti bọ̀ jẹ́ ayé má ti bọ̀ jẹ́rìn jẹ́ lọ́wọ́ náà ní secondary school káwọn má sọ fún àwọn abóbìnrin sọ̀rọ̀ sáwọn má sọ fún lẹ́tà tó lẹ́tà mo dé sọ fún ọkẹ́ ọ̀la pé ẹ̀wá respect unrespect is a reciprocal Emily I respect you you have to respect a man back ṣé o fáyìn ni láwòye ye fún mi nílì ìṣànbó ye eighty five tó ó sì tún fáyìn ju ẹ lọ wọn náírà òmùwọ́ kaba nori nori skáfù àwùtọ ọ̀gẹ̀dẹ̀ ti bàjẹ́ ọ̀gẹ̀dẹ̀ ti pọ́ọ́ bèbè ọ̀gẹ̀dẹ̀ ti bàjẹ́. lọ́wọ́ ẹ̀ lẹ́ni o wá ta ló béèrè ah, ó ti yé mi mo ti mẹ́ni ó béèrè ah, ó ṣe o mo sì rojú rẹ dáadáa ni ah, kí n sì ti rí lọ́ọ̀kún kí n ti tètè yá a pé ọmọ Samson wípé ìyàwó rẹ̀ mọ̀ ti ń bọ̀ o ìyàwó rẹ̀ ti ń bọ̀ kó tètè palẹ̀ mọ́ kó ń bẹ̀ pípẹ́pà á mọ̀ o. <sighs> ilẹ̀kùn ti mú Samson lónìí ilẹ̀kùn mú Samson ni ìmọ̀ ah, ká ní mo ti mọ̀ ọ́ ni ìwọ gan ni o mọ̀ wá lé bọ́ọ̀ bá ń wá dáadáa ni gbogbo àṣà tí Samson ṣe yìí kò ní í ṣe é èmi ò mọ bá Samson sọ̀rọ̀ ni irú ìtóbìnrin ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n tó déhùn wọ́n ti sọ fóbìnrin ọ̀hún pé ìyàwó rẹ̀ ń bẹ ńlé o ó ti níyàwó o ó ti ṣèyàwó fọ́mọbìnrin kan wọ́n wọnú ilé yìí o wọ́n mú ẹgbà wọ́n fi tọ̀ yóò sàkó ní ìní àmọ́ òun ò ríwọ náà òun ò mọ̀ dáadáa àfi bí n ti rí ọ lónìí èyí obìnrin ń bẹ pẹ̀lú Samson kí láti ṣe. ẹ ẹ dákun ìyá ọ̀sán látòrọ̀ tí mo ti ń sọ̀rọ̀ kalẹ̀. Ah, ah, ọ̀ ṣe tètè sọ̀rọ̀ kọ́ ti ṣe mọ́ lẹ́nu wípé ìyá ẹ mọ́ sọ̀rọ̀ débẹ̀ mọ́ o sẹ́yìn aládé mo wá wá o ah, ọ̀sìn wá jẹ́ nǹka bòròbòròbòròbòròbòrò aládé lọ wá wá. bẹ́ẹ̀ni ìyá wa. àwọn ọmọ dáadáa náà làlàdé ọmọ gidi làlàdé ọmọ tó ṣe é rí mọ́yọ̀ aládé ló yẹ ìyàwó tó dáa báyìí ọmọbìnrin tójú rẹ̀ gún régé tó yìí. yìí níbo làlàdé ti rárẹ̀ wà tó tó yìí ẹ́ ìwé làlàdé bẹ́ẹ̀ Ah, ọmọ dáadáa ni ṣé o rí pé gbogbo àwọn ọmọ tí ń bẹ nínú ilé yìí ọmọ mi ni wọ́n mo mọ̀ wọ́n ń kálukú ṣé o rí ìtàn èèyàn láàyò òun ọmọ dáadáa ni béèyàn bá fọmọ ọwọ́ ọmọ yóò lù kàn pa ni. Ah, tó o bá ń gbọ́ ọmọ tó na ọmọ pa ọmọ tó jọ ọmọ lọ àlàdé tó fẹ́ wọn ni ọmọ dáadáa ló yọ ilẹ̀ àlàdé mú nǹkan rẹ̀ wálé ah, eh, kò sì wá sílé báyìí o ṣọ́ọ̀jì ó kò dé. ẹ dákun ìyá wa ìmọ̀ bẹ́ẹ̀ bá lè bá mi bá bọ̀dá àlàbí sọ torí ní gbogbo gbàgbọ́ bá rí mi báyìí bíi mí ni máa ń jọ lójú wọn wọn fẹ́ rí mímí látàn rárá rárá. Ah, ah. èmi ló ṣẹlẹ̀ bí ìwọ ọmọbìnrin tó dáa báyìí lọ ń dàbí mí lójú àlàdé. bẹ́ẹ̀ ni yọ wa. Ah, nǹkan míì ti wọ̀nyí o ni àmọ́ èmi ni ìmọ̀ bí n ti bẹ́ ọ sí kò sí ní tí mo bá ràdé sọ tí ò gbọ́ bí n bá ti sọ pọ́nà rèé ó ti mọ̀ pọ́nà mo ti ń sí sẹ́ẹ̀tẹ̀ wá rí gbogbo gbà báyìí èèbó ni wọ́n máa ń sọ bí ọ̀pẹ rẹ̀ nǹkan kan ní báyìí ni wọ́n máa ń tẹnu mọ́ kọ̀ǹpà kọ̀ǹpà kọ̀ǹpà ni. eléèbó ni kọ̀ǹpà àwọn èèwọ̀n inú ọ̀rọ̀ ẹ̀ bí ó sọ̀rọ̀ méjì báyìí yóò mọ̀ fi kọ̀ǹpá kọ̀ǹpá bí ti mọ̀ wí àmọ́ tó fi ń kọ̀ǹpá líìtì gbogbo rẹ̀ mọ́ra wọn bí ti ń wí náà nù àmọ́ bí ìwọ ti ṣe tán. bẹ́ẹ̀ ni ọwọ́. ẹ ọ ọ jókòó ọmọ dáadáa ọmọ mi làlàdé wọn bàlàdé sọ̀rọ̀ yóò sì gbọ́ níbí ìwọ ti ṣe tán tán fẹ́. bẹ́ẹ̀ ni ìyàwó. ọ ti ṣe tán ọ sì ti di ìyàwó ilé rẹ̀ mọ̀mí mọ̀mí mọ̀mí ọmọ mi dáadáa. Ah, kí ló wá dé tí o wá rojú kokoko bí ẹni wọ́n so bàbá yìí. wo akilẹ̀ wo akilẹ̀ jọjọ ojú mi lè fa ni mo rọ̀ṣì ẹ lè fa ni mo rọ̀ṣì ara ọ̀rọ̀ rẹ wà ń lẹ o ti dojú rú mi jọ akọ̀kọ̀ náà ṣé o mọ Emily dán. Emily Emily ah. ẹyin Emily ọmọ télò tí. rẹ́rẹ́ ǹjẹ́ yìí ni ohun gbà ń rè dádédé confusion sínú ayé mi ojoojúmọ́ mi fi thinking about her. you are the sugar in my tea you are the comfort that enter my comfort. ẹ kò mi bẹ rárá gbà tọ̀dọ̀ mi rárá mi èmi èmi èmi li èmi èmi ni. ìjẹ̀bú àkólé gbọ́ jẹ̀. Ah, akilẹ̀ nọ́nà èsì. àkólé ńlá àkólé gbọ́n mú pàápàá. Ah, ah. ṣé wọ́n ò wúra ẹni. àbí ẹbí wọn bá ń tọ́ ẹ kò yẹ kí wọ́n tanra ẹ̀. nọ́nà èsì akilẹ̀. kárí láyé ẹ sori pé bó ti kọ́kọ́ wàyí náà lákọ̀ọ́kọ́ bóbìnrin yóò bá kú fúnrú ẹ ajé hmm. obìnrin tó lẹ́sìn gbọ́ mọ́jú. ọ̀ fáyìn rárá akílẹ̀ ah, ah, kóṣítò níyàn yẹn kóṣítò ní fáìn kóṣítò ní aṣọ mi yẹn kó má sọ ìjẹta àmú jáde náà ọ̀dọ̀ ẹ̀ ni mi ṣe bọ́ sí kọ́rọ̀ àì káwọn obìnrin àwọn bíi mẹ́rin káwọn tó tẹ̀lé mi ah, kí n dúró kí n dúró ìjẹ̀bù mi kì í ṣẹlẹ̀ kàn yọ igi náà wọ́n sẹ́fíìsì tìkì ńlá àfi para àyìn pàràpàrà mi kì í ṣẹlẹ̀. ọ oh, eh, i'm the most handsome boy on the earth mi àárẹ̀ èmi nìkan mi má dára mi mọ̀ sọ fún mi dára ju Messi lọ mi dára o mo fààyàn o mo handsome o mo ìṣẹ̀lẹ̀ rẹ̀ yẹn. òun ọ̀fẹ́ tójú oníka mẹ́sẹ̀ kà ni. ọ̀rọ̀ mi. ẹ ń ọ̀fẹ́ sọ lójú ẹ ni torí o burẹ́wà pátápátá ni. Ah. eré ẹ jẹ ẹnu ẹ tó gùn bí ẹnu asín ẹ nílò fífẹ́. àyẹn ni kẹ́ máa sọ ẹni lè má kọ́kọ́ gẹ́gà láti ilẹ̀ ọ̀bìjọba àwọn rèé o galasi rẹ o ah. láti wájú plọ́ọ̀tì rẹ dúró yìí dídí náà lọ yìí. kódé náà kejì tó wà bàjẹ́ jù ní wípé bó ti wà ní ọmọ pẹ́pẹ́ fún obìnrin ṣe rárá. èyí ló tún wá bà ọ jẹ ká lọ mọ ní ṣe ni ọba da díẹ̀. lọ́nà ẹ̀sìn. torí bí ìbúwọ́ bá fẹ́ yàwó ìbúwọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi fẹ́pẹ́ fúru ni. bí ti bá wo. fẹ́fẹ́ fúru tí wọ́n bá ṣe rè ni wọ́n wá wò pé ah, eléyìí ń kú fáwọn ohun tó yẹ káwọn ní òkú fún padà ni wọ́n lọ ra igi ewédú ẹ bí wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n wá ní will you marry me ìyẹn ní òní sorry no no sorry indeed. mo jọ kí n bá rí ewé dùsẹ́ mi lè lo ẹ̀fọ́ lè jẹ́ sọ́wọ́ rẹ̀ ní tuntun. ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ hmm, ẹ̀fọ́ ó lè tutù. bọ́ bá jẹ́ gi ẹ̀fọ́ gúre ni àbí ẹ̀fọ́ sọ́kọ yọkọ̀tọ̀. rẹ̀ máa mi ní fúláwà lórúkọ ah, ah, ah, kí n bá wa lọ́sọ̀dọ̀ rẹ̀ kí n ra mu fúláwà yẹn sẹ́yìn àì. Hmm. tí wọ́n á sọ mo wá jí mo wò mo wọ tún mo tún wọ sí kí la ṣe yé tí kò sáyà if i move say make you move o if you blow me i will follow olólùfẹ́ mi eh, kò sọ́fọ̀ accepted my love. kódà ah. kódà torí n tó ba gbogbo orin nìjẹ́ ń fún tó fi sí. if i move. ẹ eh, tí o bá sí mú fún bẹ ọba dájú ń lọ kó eh. kúkú ṣe kọ́ra ẹ̀ kọ́kọ́ òmólólùfẹ́ wálé. òmólólùfẹ́ mi ń bọ̀. ẹ ní ọ̀dà. <laughs> wo akọrin ọba eh, lórí má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ eh. kérò ó lè wákájú ó lè pọ̀ dáadáa eh. ìwọ jẹ́ orin èèyàn bá ti ń gbóhùn mi ní. <laughs> ìjẹ̀bú kilẹ̀ sílẹ̀ o kó yẹ̀yẹ́ ìjẹ̀bú ìjẹ̀bú ń ṣe bó ti lọ bó ló àdúgbò rí ṣe bó ti lọ bó bùkátà ẹ̀ bá àtàkó fún ẹ̀ nìrànlọ́wọ́ olóyè kò ti sọ ti pẹ́ òun bá rọ́gbọ́n ẹ̀ dá so. kò sówó lọ́wọ́ ẹ̀ ní. ó wá di pé bí n bá bó lówó rìn bí n bá yó tí n bà kí mọ́ kò ṣe nǹkankan kò ní kébì yóò pa ẹ òkú sọ pé kò má jẹ́ kò ní o má jẹ́ o. kí ló dé pọ̀ mọ́ kí ló dé pọ̀ mọ́.

<laughs> ọlọ́run ní jó rọ́ọ̀fù. Eh, kò lè rọ́ọ̀fù láì láṣọ ń pé pàdé àgbọ̀n ló máa parọ́ mọ́. ṣé mu wá. kí ẹ. level. Ah, kí ló máa ń ṣe ẹ. <laughs> this guy is just very funny boy he is a clown. wọ́n mọ̀ wọ́n gbà sí ìbàdàn torí pé fọ́ọ̀nì. Ah, ìkànnà àwọn ọ̀rẹ́ mi bíbá ni ẹ. oh okay. Um, bébì tí mo máa ń ròyìn fún ẹ. Ah! ìyá láyà wọn ló dé yìí. <laughs> grandmother wọn sórí ọlọ́mọọmọ dá sí ìgbésí ayé mi ni bó ṣe wà ó ń doyin sáyé mi ah, ó ń dàdó sáyé mi náà tó ń gangan ni. pé ah, tá a retí. ó ń gangan ni. Ah. anyway nice to meet you. Eh, ah Tejiṣu lorúkọ mi. Uh, pardon my manners èmi ló yẹ kí n introduce yín síra yín. <laughs> ẹ wọ ẹ má Karu káró aṣọ mọ́dì káró dì má ṣọ. ẹ the introduction <laughs> Oh, ti lọ jẹ́ ló ga ọ. bàbá o <laughs> ẹni tí ẹ̀gbọ́n sọ pé ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀. Ah, àwọn làádẹ́ẹ̀dẹ̀ ayé àtijọ́ ni a ní sí ojú ilẹ̀ múlẹ̀ òun oh, gangan ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí máa fẹ́ kẹ́yìn méjèèjì bá wa ní bá a fẹ́ ṣàyè fún mi. gbogbo ayé làwa jẹ àwọn ayé làwa jẹ ṣe adétọ mò ń bọ̀ sísè. lórí pé special person lélẹ̀. wàhálà ó yàtọ̀ ó yàtọ̀. ẹ mú ẹ mú ojú mu. ó yàtọ̀ ọmọ olọmọ yẹn. ta ni. ọ̀dọ́ àdó orí ó yàtọ̀ sí wọn wàhálà tó tó bá wo eléyà tó sáwọn ìtẹ́gbọ̀n yẹn ti ń gbé wa láti jọ yìí <laughs> ìyàwó rẹ̀ kan. mo rántí ọjọ́ tí mo fún ẹ ní nọ́mbà tó lọ tábà bàjẹ́. tí mo ta tí mi ò fowó púpọ̀ sí gbọ́ mo jẹ. Ah, ọmọ tó fún mi ní nọ́mbà lójú àlá ó nìyẹn. ele. Ah, máa fọ́n bù ṣé bó ṣe bá ṣe rí ẹsìn yìí kò yẹ kó sọ fún mi tẹ́kùn ti sọ fún mi nísìnyí àtúgbò ìdánwà lọ́wọ́ tó bá fún mi gbogbo sálárì mi máa kọ̀ kò lé lórí kódà ó sọ fún mi lójú àlá pé òun love me then òun fẹ́ spend the rest of her life pẹ̀lú mi. <laughs> orí ẹ̀ burú mi. jọ ó ti àná. ó ti wọ́ọ̀kì. Eh, ó ti wọ́ọ̀kì. Eh? ó ti gbà. oró ọ̀nà sún gbégbà. èmi eh. èmi tó yẹ pé ifá obìnrin náà dá fún mi. ifá obìnrin. wọ́n á jẹ́ kó ní gbé kánífà kánífà. àwa ń tó máa bá a aṣọ. ẹ pariwa aṣọ yẹn wọn á tó ọ̀pá mélòó. Ah, ó ti tán ó ti gbọ́ ó ti gbọ́. ó ń bọ̀ báyìí ó ṣe parí ẹ tójú bá yẹ. ọ ah, òun gbọ́dọ̀ yẹ. má ṣe wèrè o. ah òun gbọ́dọ̀ yẹ. o. ní ọmọ àwọn òun gbọ́dọ̀ yẹ. má ṣe wèrè kótó. ìjẹ̀bú náà rí. ó jẹ́ ẹlẹ́nu. Ah. Emily Mili. Emily Mili. What's up? Ẹ dákun. Àbí wọ̀ ló lórí ibú kọ́sítọ́mà tí wọ́n ló ń béèrè yìí. Ọ̀ọ̀ ah, ah, Emily. Wọ́n pè mí lórí burúkú kọ́sítọ́mà olóríire mi wọ́n pọ̀ ọmọ rẹ̀ wá láti jẹ̀bù ní lórí burúkú wò àkọ́kọ́ níbẹ̀ jẹ́kúnjẹ́ kórìí aláìsàn ọkàn. Ṣé orí di love I have for you? Èsì love cockroach o pẹ́kẹ̀ sí àwọn rejections for máa ń tàpàlà lọ́ọ̀fù ìfẹ́ sí ẹ lọ́ọ̀fù ọ̀nì ìhà ọ̀nì rejections for kó sínú tíì tí wọ́n máa ṣe kíni dòjò wọ́n sọ fún adùn òun rè máa ń gbẹ̀yìn ewúro adùn nígbẹ̀yìn ewúro. jọ iwo. when she tell me say she likes to be my wife i look up to the sky I give them to the Lord. Ọmọ lòun fẹ́ràn mi. Fẹ́ràn mi kò dára lọ́kùn. Ó ní kí n wá akùnrin, I ah, like rẹ̀ ó kọrin fún dé ńlọrin kò ṣe jàre. Ah! èmi ló lórí ibú ara rẹ jẹ́ ewé tí odò wa bá. Ah! ẹ ṣe wé tí ewé fẹ́ ra àdín lọ. ewé yé lóde yé. olóṣì jàdìjàdì kàkà dáa fún ọ. wẹ́mi Emily. Emily yọgbà yọgbà ó ti gbà Emily ó wá kéwé lẹ̀. ayé ayé ọ̀rọ̀ àti olórí bó gbóni. ẹ máa bọ̀ wúrẹ́ èmúra máa kàn fi mú padà kutukutu ẹ gbà mí ṣé mo sọ fún kí mo lajà ewé do kí mo já ẹfọ kí dédé kí mo wéré o ti sọ fún ẹ gbà mí. ọ̀dẹ̀ ni olórí bú ni ó ìwọ ló ṣe bí ológun ṣe ni ó sá kí lè má ṣe. ìgbà tẹ́mi sọ fún èmi ọ̀gá wọn pé kíní ni kò já ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ewé ewédú ìwọ náà rí i pé zọkọ rèé. ìgbà tí wọlé wa lọ já ẹ̀fọ́ gúre nìsín ṣé wọ́n mọ̀ pé èèyàn tó bá fi gúre nẹ ewé ìfẹ́ sí yẹn. bí ìgbà téèyàn ń pọnmi sínú ajáde àpẹẹrẹ ni. a ó ti yé mi ah! jọ akilẹ. lọ sí sẹ́yìn kókó ní sẹ́yìn kó lọ sí parapa méjèèjì kókó ní parapa méjèèjì kó lọ sí Èrúwà from Èrúwà kó máa bọ́ náà Ọ̀yọ́ kókó náà Ọ̀yọ́ kó bọ́ ní Ìbàdàn kó wá lọ sí Ìlọra la máa advice àwọn family rẹ̀ mm. má dọ̀dọ̀ mi. o má sọ bẹ́ẹ̀ torí oògùn fẹkẹ tó wá wà tí mo mọ̀ tó dájú bẹ́ẹ̀ yẹn bá lè lọ sí ọ̀sán lọ́sọ̀gbọ̀ wọ́n wá lọ kó àwọn ọmọ yìí mọ́já. jálẹ̀ kódà kẹ̀kẹ́ wà tí mo lè ṣe fún onígbìn ni. onígbìn ó mọ ọgbẹ bá yẹ yẹ mọ mọ mọ mọ mọ mọ yẹ yẹ yẹ yẹ ogun ejì dàgbọ́ lọ́hùn yẹ. ẹ máa bọ̀ wúrẹ́ ẹ máa bọ̀ wúrẹ́ èmi lè jẹ́ fún wọn kí n rẹ̀ ní gbòòrò kí n rẹ̀ ní jẹ̀fún ọmọ mẹ́sàn-án I love you I love you kọ́mọ́ máa lo service stick ìpara service stick ìpara nwe pẹ̀ra. But I'm surprised about this your sudden interest lórí Ojúọlá. Is anything special about her? The truth is I don't know. Nǹkan tí mo mọ̀ ni pé ìfẹ́ Ojúọlá kò ti gbàkóso ayé mi. I am blindly in love with her ṣé kò lẹ́nu ẹni tí mo rí lójú àlá tí mo dẹ̀ tún pàdé ẹ lójú ayé tí mo tún dá I think there is more to this. Alawa. Hmm. Sọ̀rọ̀ sọ pé Alawa ni pé èmi ṣetán láti rìn lọ́wọ́. But the truth there is Collins nífẹ̀ẹ́ ọmọ yìí tí Collins bá dẹ̀ lọ mọ̀ pẹ́rẹ́. Collins nífẹ̀ẹ́ kí ló fẹ́ ṣe tó bá mọ̀ ìfẹ́ ojú lásán ni Collins ní sí Ojúọlápé and it is obvious èmi dẹ̀ ready láti ṣe gbogbo nǹkan tí mo bá mọ̀ láti rí i pé mo yọ Ojúọlápé kúrò nínú ìfẹ́ ìgbèkùn tó wà. wo Go. bá dẹ̀ jẹjà ni èmi gan ti múra ogun sílẹ̀ it is time to claim what is rightfully mine. ó ó kúlẹ̀ jẹ́ ní. ó kúnlẹ̀ ẹni tayọ̀ mọ́ni ni àmọ́ bó bá ṣe máa rí ó dìgbẹ̀yìn ká tó mọ̀ ọ́ ọ̀rọ̀ ìfẹ́ máa lágbára ọ̀ ká máa bàbọ̀ ọ́. ṣẹ́jú gbá wa lọ ẹni lọ́ọ́rí kò ní fìlà o àmọ́ ká má mọ̀ ti pẹ́ o bí lákọ̀sí bá kọ̀ láàrin ìta o adẹnu ọmọ rẹ̀ bọ́rọ̀ ìfẹ́ ṣe ń ṣe yín ẹ̀yìn ló yẹ bọ́rọ̀ ìfẹ́ ṣe ń ṣe mí ẹ̀mí ló yẹ kò ṣe pamọ́ra kò ṣeé gbójú kú ọ nímẹ̀ o. ìfẹ́ tí ń gbénu ọkàn tí ń da gbogbo ara làmú ọ. ọ̀rọ̀ fẹ́ malẹ̀ ju bá ṣe rò lọ. àfi kó fẹ́ ohun tó fẹ́ kó ṣe fẹ́ nù ọ́. ìfẹ́ o màmẹ́ nìkan láì fẹ́ láì fẹ́ lágbára ó lè jù ó àkùkà máa ṣẹ́jú bá wa lọ ẹni lọ rí onífìlà o onífìlà o àkùkà máa wọ̀ ọ́ ti pẹ́ o bí lákọ̀sí bá kọ̀là alẹ́nu ọmọ rẹ̀ alẹ́nu ọ́. I will never leave you, God. Mọ̀lẹ́kùn nítọ́ mi ọlọ́run mẹ́mi tìyẹn ni màá ṣe láyé mi ò gbọ́ tẹ́ mi o. Ìfẹ́ òótọ́ ìfẹ́ òun màmẹ́ nìkan láì fẹ́ ni ọ̀rọ̀ fẹ́ lágbára ọ̀lẹ́jù ọ̀lẹ́jù àmọ́ ká má ṣẹ́jú gbà wá lọ. ká má ṣẹ̀dú ẹni lọ rí onífìlà ọ̀rọ̀ yóò. àmọ́ ká mọ̀ ọ́ ti pẹ́ o bí lákọ̀sí bá kọ̀ láàrin ìta o adẹnu ọmọ rẹ̀. bí lákọ̀sí bá kọ̀ láàrin ìta adẹnu ọmọ rẹ̀. ìfẹ́ fọ́jú ihun táwọn kan fi ń ṣayọyọ làwọn kan fi ṣẹ̀rí mi. inú síta lọ̀rọ̀ ayé yọ. káyà kíyèsí olólùfẹ́ mi ó ti rẹ́ ní máṣẹ́ ayọ̀ ọkàn mi hmm, ó. báwo ni aládé kí ló ṣe é. kò sí nǹkan kan àkókò náà mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ náà kó tó dé kí ló ṣe sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fáwa. kò sí nǹkan kan mọ́ ọ́kẹ́ wo jẹ́ kí n sọ nǹkan fún ẹ guy máa lè mi èmi náà wà ń gbòòrò bó ṣe wà yìí ẹnu ọjọ́ mẹ́ta yìí mo ṣàkíyèsí pé ní bá ti wá bíbáyìí òun respond sí mi dáadáa wà á kàn ṣu ẹnu jọ nǹkan kan láti wọ́ọ̀rì ẹ̀. kò sí nǹkan kan mi ò ṣáà lè ní nǹkan wà nígbà tí nǹkan sí. ṣé o, wà ara ìṣá. nǹkan ṣe ẹ ò fúnra ni ó ṣe máa sọ fún mi pé nǹkan ò lè má sí kó sọ pé wà bó ṣe wà ó dàpọ̀ ṣí nǹkan wo ó ti wà affected ó kàn wá tó lè ń ṣe báyìí sí mi náà. bíbí ó lè jẹ́ pé wọ́n sì ní good mood. kò sí good mood rí láyé ẹ̀ náà bó ṣe wà yìí bó ṣe máa ń wò nìyẹn tó bá ti lóbìnrin báyìí blood pressure dé bá nìyẹn. ẹ má bẹ ikọ́ yàrá tẹ máa ń lò náà ni. kọ́kọ́rọ́ mọ́tò ni àbúkó ó ṣe ń ṣe bí wèrè báyìí ṣe yàrá ilé ilé mi máa ń lò lójú ẹ o ṣe sọ fún pé gbogbo yàrá bíbá mo ti lò rí idiot ni bọ́ọ̀ yìí ó mọ nǹkan tó ń ṣe ó mọ tó ó lò ṣe èèyàn nígbó ewa yìí ó mà ga o ah. wo àlàdé jẹ́ kí n ṣàlàyé kíní kan fún ẹ àwa là ń sanwó oṣù yín o táwa ò bá sí kò sẹ́yìn táwa ọba wàdà wọn lè rówó san fún ẹ tẹ bá ti rí kọ́sítọ́mà yín ẹ fẹ́ yín pẹ̀lú wọn ẹ appreciate àwọn kọ́sítọ́mà yín tẹ́ tó ń ṣe bí wèrè yìí. Ah, torí ti ẹni kò ń obìnrin tó bá ti láyà á máa ranjú ní fẹ́fẹ́fẹ́ báyà ti àtútù lóhùn idiot kí ni kí ni gbogbo ilé ẹ̀sìn. ọwọ́ ti bá bọ́ yìí o ó ṣe bá fún mi kọ́kọ́rọ́ ilé ṣe yàrá àṣàlẹ̀ àárín ni. bọ́ ìdí ó ti wà fẹ́ tẹ̀ fún mi kọ́kọ́rọ́ yàrá mi. àwọn àmì iṣẹ́ ti sú ẹ àbí. máa fún ẹ lókè pátápátá bó ló ṣì lọ́mọ ẹ ni. Ah, máa jọ láwọn tí mo mú wá lọ́sàn-án yìí idiot. màá rí ẹ létà ọ̀tẹ̀. iṣẹ́ ẹ ti tán bó ṣe mo ń wẹ̀ iṣẹ́ ẹ tán. ọ̀gá ọ̀gá ti ní pọ́blẹ́mù gbogbo nǹkan tí mo mọ̀ ni màá ṣe tí màá fi rí pé mo gba ojú ọlá pé kúrò nínú ìgbèkùn òwèrè tó fẹ́ kú sí ẹ ṣe ṣe ẹ wò rán wa. ọ̀kàrẹ̀ ọ̀rẹ́ rẹ ò jíṣẹ́ fún ọ pé mo ní mo fẹ́ rí ọ ni tẹ́jú oṣó. kò san kankan fún mi. kò lè jíṣẹ́ ẹni ibi bí wọ́n ti ń ṣe nù ìyẹn ọbí ni. Eh, mo sọ fún mo ní bọ́ ọ bá ti dé o kó wí fún ọ pé èmi rẹ lọ́rọ̀ o ó sì mọ̀ pọ̀rọ̀ gidi tí ó yọ tí ó sì ọ́ láǹfààní ni ó ní òṣè jíṣẹ́ ẹni wo bọ́ ọ bá rí wípé ìbágbé èèwọ̀ àti ẹ̀wọ̀ rọra fòun lẹ̀ sáàyè ibẹ̀ ń kó mọ́ ọ dálù yàrá tó ṣẹ́kù lẹ́ǹkùléhùn wọn ò fi fún ọ wọn ò ní gbowó tó pọ̀ ó ní iye mò ń gbé yàrá mi lẹ̀ wọn ò rọra gbowó kékeré lọ́wọ́ rẹ̀ wọn ò fi ṣe ọ láǹfààní ọ̀tẹ́ni obìnrin nílọ̀ọ̀dẹ̀ ọmọ pọ́ ti dàgbà màá eh? ṣe bẹ́ẹ̀ ọlọ́pẹ́ ẹ eh? mọ̀ pé wíkẹ́ndì ní hmm. gbogbo àárín ọ̀sẹ̀ iṣẹ́ dẹ̀ lèèyàn fi ṣe èmi fẹ́ wọlé kí n lọ sinmi mo pé bóyá kẹ́ ẹ tètè sọ nǹkan tí ẹ fẹ́ sọ tó di pé mo lọ. ẹ eh, ọ̀rọ̀ ìyàwó rẹ mo fẹ́ sọ ìyàwó rẹ ló wá ẹ̀ ah ńgbà mo rọ́ ọmọbìnrin ọ̀hún mo kàn sára sọ lọ́hùn bá a bá ní wọ́n parí iṣẹ́ sí èèyàn lára ọlọ́run mọ̀ bá wa parí iṣẹ́ sọmọbìnrin ọ̀hún lára wọn ọmọ dáadáa ni ó rẹwà pọ̀ mo wò láti gìgìrísẹ̀ dókè báyìí mo gbóṣùbà fẹlẹ́dùn àpò ó dáre ah wo ọmọ ojú lọjà àlàdé ọmọ ojú lọmú tó da lọ́jà ah kéèyàn tó rírú ọmọbìnrin o yóò rìn n ò rò pé òrìn rárá tó fi rí ọmọbìnrin báwọn ọmọ dáadáa ni ó rẹwà ó mú àpọ́nlé ṣe ó níwà ó níwà rẹ̀ ah bíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ já kó dànù. Hmm. ọlọ́pẹ́ hmm? mi ò rántí pé mo múyàwó kankan wá sọ́dọ̀ yín rí mi ò dẹ̀ rántí pé mo sọ fún yín pé mo so yìgì so gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó ń ya èmi lẹ́nu kò yé mi. ìyàwó rẹ ló wá fẹjọ́ sùn Emily ó lóun ò mọ tó ń ṣe fún ọ kí n ṣáà bá òun bẹ gbogbo tó ń bá ṣe kọ ọmọbìnrin wo mọ́ sórí ọlọ́run nu ọmọbìnrin bó ti dé yìí ṣe ló kúnlẹ̀ wọ̀ tó kí mi dáadáa irú ọmọbìnrin táwọn àgbàlagbà mọ́ ń fẹ́ lọ́ọ̀dẹ̀ nù ọmọ tó dáa ni wọ́n sọnù rárá gbogbo tó bá ṣe fún ọ wọ́n bínú ó ní bó o bá ti rí òun báyìí òun mọ́ ń dàbí ìgbẹ́ ni bó bá ṣèyàn náà ní bẹ́ẹ̀nbẹ́ ọlọ́run ó bá palẹ̀ wọn ọmọ yóò lọ rí sọ wọ́n sódò. àyìn ń ṣe mí lé o ó dáa pé nǹkan ṣe ọmọ Emily yẹn ṣé mo fẹ́ máa repeat ọ̀rọ̀ fún láìmọye ìgbà ni mo ti sọ fún pé èmi àti ẹ̀ a lè jọ ní nǹkan kan papọ̀ mi ò nífẹ̀ẹ́ ó kàn dára ẹ̀ láàmú ni. why you should disturb me we are not compatible not in any way. ẹ tó sọ náà ni ẹ companion náà ni gbogbo tó sọ pé ó sọ náà. bọ́ọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sọ̀rọ̀ bọ̀dọ̀ companion náà lọ́mọ fi kásẹ̀ ọ̀rọ̀ òun náà lẹ̀ wo kẹjọ wà companion òun ló lè ṣe ọ láǹfààní o. ọlọpẹ the truth is i'm not in love with that lady and we are not compatible thank you. Uh ìwọ tá ò mọ nǹkan kan èmi ní ìmọ̀ bí n tè ṣe tẹ́ fi kàn para yín bí ìbá ṣe pé ọmọ mi ti rí ìyàwó ni wọn ní kọ́ ọmọ mi ó fẹ́ ọmọ òun ni torí ọmọ tó dùn tó ṣe rí mọ́yàn tó sì dá tó lẹ́wà tó níwà ni ọwọ́ ni ẹ kàn pa ni o alade àti kó kàn pa ọmọ òun pa o. ọ̀rọ̀ ìfẹ́ kì í ṣe tipátipá kì í ṣe tipátipá ọ̀rọ̀ ìfẹ́ kì í ṣe tipátipá kó má bàa rìn o. Papa ṣoṣo kò childish? Ó bẹ̀rẹ̀ childish bìtì bá today. You know when you're in love and you can't fall asleep. The best love is the kind of love that awakens the soul. That makes us want to reach for more. That plants the fire in our hearts and brings peace to our mind. Wow. That is what I hope to give to you forever. From a secret admirer. Oh, secret admirer, okay. Iṣẹ́ ọwọ́ Collins lè lè mú nìkan ló lè send you text messages. sí Hi baby, what's up? ìwọ mo rí text message tó send sí mi náà even though you didn't want me to know you were the one that sent the text message but that's all right. come off it text message tó send sí mi náà. ṣé òkú ló send text message sí mi ni. Eh. Okay, alright, I'll talk to you later ní abáyé Collins ní òun kọ́ lòun send text gbèsè sí mi táwa ló lè send text like seriously I don't get it. Eva, wọ́n wọ́n wọ́n bẹ́ẹ̀. Ìjọ yẹn rẹ. Phone is ringing, nobody is picking it up. Mo yẹn ló ń pè is Tara text From a secret admirer. bóyá mẹ́sìta sẹ́ǹtì yẹn ló ti síǹtì inú ara ẹ̀bẹ̀ yẹn ló fi ń pè. wo tó bá fẹ́ kí mi support ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí mi lẹ́nu ṣé ìwọ mọ̀ pé o gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ mọ̀ pé o ní pride ẹ gangan lọ́tọ̀ ẹ sórí ìyẹn ló máa jẹ́ kó wọ́n tó bá gbé nísìnyí akọ̀wé ẹ̀ o busy so which means pé o ti expect pé kó pè é fílẹ̀ kó máa ń dùn so nǹkan ìfẹ́ yẹn o tún máa sink dáadáa jù báyìí lọ.

mo dẹ̀ ti pè mo ti sọ fún mo ti wọ̀ ni kódà gan mo ti pè pé kó má ever call fún mi mọ́ mo ti just i don't know baby is a psychophant i don't understand. Um, baby i have to be sincere with you gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún mi sin mi fẹ́ believe ẹ̀ it seems as if you know about all these things oh. tó o bá mọ ẹni yìí rí báwo ló ṣe máa máa pè ẹ́ tó máa máa text ẹ. Connie, are you doubting me. See. See, I swear to God Almighty, God is my witness. I don't know this guy from anywhere. I don't even know how he got my number. I don't. How do you want me to believe this now? How? Tell me how. If it's not the love I have for you, ṣòro pé màá believe màá jókòó I trust you and I love you. That is why I, know you can't do all sorts. So, ṣé ó yẹ kí wọn You are not. nǹkan tó yẹ kó reason kó lè ṣe sórí ọ̀rọ̀ yìí náà? ó yẹ kó mọ nǹkan tó lè ṣe sórí ọ̀rọ̀ yìí náà. but ẹni tó ń pè ẹ́ tó ń tẹ̀tẹ̀ for so long ó yẹ kó ó yẹ kó ti mọ̀ náà. baby that's why i'm discussing this with you mi mọ nǹkan tí mo lè ṣe sọ̀rọ̀ ẹ̀ mọ́ ó ti sú mi ó ti sú mi i don't know what to do. o oh, o oh, dẹ̀ lè sọ pé irú voice ẹni báyìí ló ń sọ̀rọ̀. àbá olè yọkan ṣe máa ṣé obìnrin kan lè máa text èmi àbí kó máa pè mí ẹ kí wọ́n má bínú ni. i understand but nítorí ẹ̀ náà mo ṣe sọ fún ẹ náà yẹ kó mọ nǹkan tí mo lè ṣe àti tí mi ò lè ṣe náà. you have to find a solution to this. i will. you have to you have to and this must stop. maybe we'll look for a way of changing gbogbo sim card ẹ tí o bá ti rí ẹ communicate pẹ̀lú mọ all this will stop. maybe i will do whatever you tell me to do yeah tó bá yẹ pé bóyá kí change gbogbo numbers mi why not i just i just hate the way the guy disturbs me i'm tired i want it to stop. no you you you take your decision take your decision you understand. are mad at me. no no ah ó yẹ kó mọ̀ now if i don't love you i won't be doing all this. but you know i love you. Ojúọlá pé ṣòro hmm? nǹkan tí mo mọ̀ ni pé it's not a sin to love someone but this present one is happening in a wrong situation. àbí. but still mo fi pé kò burú kẹrìíra now. ah i don't know like i don't know. yes at least wàá fi lè mọ ẹni tó ń bá sọ̀rọ̀ látijọ́ yìí. Eh. fix date fúnra yín ẹ fi meeting sí public place ẹ dì má sọ nǹkan tẹ fẹ́ sọ. i'm so scared o oh, mo ah, because mi mo bóyá Collins ma lọ take care eh, as an issue. no no kò lè take as an issue. o rò bẹ́ẹ̀ ṣá. yes. alright okay i'll send the guy an sms at least ká mo bá ṣe máa pàdé àti ọjọ́ tá máa pàdé. at least ilé ẹ̀gbọ́n máa dùn láti rí èmi gbọ́dọ̀ fẹ́ rí. ìjà jọ lọ nà ọ like that. no ṣe ti gbàgbé pé three is a crowd ìwọ nìkan ni not serious. àti tí a jọ lọ náà. mi ò lè kàn so I definitely fún mi feedback nǹkan tẹ́ bá are you sure? yeah very sure. okay. <laughs> honey. Yes, mo ṣe ń débẹ̀ ń ni. Kódà gan mo ṣe ń park. No, kò ì débí o. Alright, tó bá ṣe lọ màá jẹ́ kó mọ̀. Alright baby, I'll talk to you later. Yeah, I love you too. Bye. hello mo ti wà ń mo wà nù gold um, colour Honda CRV Ibe gangan wájú àwọn shops ni mo park Okay. Alade tí mo ti máa ń send àwọn several text messages sí ẹ ní orí fóònù tí mo máa ń call ẹ at times. Wait a minute. I know this face. Yes, ó dà pé mo ti rójú eré. Ó possible nítorí um, a ti pàdé lójú àlàrí severally. Then ní real life ọjọ́ tí um, Collins tí ó mú ẹ sí Zatem hotel. yes the receptionist oh ìwọ ni boy receptionist yẹn tí mo pàdé lọ́jọ́ yẹn oh mo ti rántí so ìwọ ni. yeah èmi ni mo just to express gbogbo feelings tí mo rí lójú àlá ìgbà tí mo wá rí i pé a tún pàdé real life. kò dẹ̀ ní dá fún ẹ o ò ní ṣoríire ayé ẹ máa bàjẹ́ ni ìwọ. Oh my God. What is this? You! Ìwọ ló ń send gbogbo SMS yẹn sí mi. Ló ń call mi. Ìwọ! Ime receptionist. No, mo nǹkan. Will you shut? Bí mo ṣe sọ́dọ̀ ẹ̀ kò ní dáa fún ẹ. Ní rẹ̀ kí ní burúkú yìí ló ń send text message sí mi. Gbọ́dọ̀ ṣàtọ̀ wà ní same level ni. Ẹ́ eh? hey God ti kú wá tírí tí ò bá kúrò ní ẹ̀pẹ̀ mọ́tò fún mi tí bá fi mọ́tò ìgíra ǹdẹ́ ó dọ̀rọ̀ alákejì kó tó bá rẹ̀ ìwọ nuisance ìwọ ìwọ ìmé ìmé receptionist ìwọ. ó sọ fún mi lójú àlá how much you love me you gbogbo ẹ̀ explain for me now. pé you want to spend the rest of your life pẹ̀lú mi ó sọ fún mi that you love me ẹ̀ṣẹ̀ ni pé mo wá jẹ́ receptionist. ọ̀rọ̀ ìfẹ́ iṣẹ́ tipátipá iṣẹ́ tipátipá ọ̀rọ̀ ìfẹ́ kì í ṣe tipátipá kó má bàa dẹ̀bi rìn o má fa ṣoṣo kó má rìn ṣoṣo. ojú ọlá pé mo love. lhe digo não. ṣó mọ̀ fúnra rẹ pé nuisance ni ẹ kí ló dé tíyàwó mi tó máa ń lọ́ máa disturb ìyàwó mi lẹ́yìn nítorí pé o jẹ́ receptionist kí ló já mọ́ o tún fẹ́ máa pretend o fẹ́ deny àbí ìwọ máa wọ́n máa pè ìyàwó mi lẹ́yìn wọ́n máa disturb ìyàwó mi lẹ́yìn báwo ni tiẹ̀ ṣe jẹ́ who are you. ẹ jọ sa ẹ jọ kí ló ṣẹlẹ̀. ó dà tẹ́yìn ẹ̀rín sásìkò ṣe rí pé idiot lọmọ ìṣá ìyàwó mi ẹni tó mọ̀ pé mo fẹ́ fẹ́ torí pé mo ti close mọ́ yín àbí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ pè ìyàwó mi lẹ́yìn ọlọ́run mọ̀ mi tó ti rí nọ́mbà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí tírèlì ìyàwó mi kiri in fact díẹ̀ ló kù ti wọ́n sọ fún mi bó ṣe ń disọ ìyàwó mi lọ́wọ́ complain ipò kúrẹ́ kò rape nǹkan ọlọ́jọ́ kan mo ní ah, olórí burúkú ni ẹni. ìwọ náà bẹ̀rù ọlọ́run kí ló tẹ̀lé ìyàwó oníyàwó fún tó bá bẹ̀rù ọlọ́run. tó bá bẹ̀rù ọlọ́run. jẹ wo jẹ́ kí n sọ kíní kan. ẹ wò tẹ bá káfíńbù ẹ máa lé ní. ẹ má wọrí <laughs> ẹ má wọrí ṣé rí òun lé ẹni dé ìbà ìbámu. agbára ọlọ́run èmi máa sàkẹ́ ìwọ ìdí ọ̀tún òṣì nuisance. bó ṣe ń ṣe nìyẹn mo sì máa ń ṣe nìyẹn. ẹ jọ torí Ọlọ́run. mo gbé ìyàwó wa bẹ̀rẹ̀ lọ́jọ́ kan tẹ́ bá ní bó ṣe ń yọjú ó tún wá ń yọjú wò mí mo lé léyìí eléyìí níbo yìí. Ah, ẹ má bínú ẹjọ ẹjọ nítorí. o ti mà ṣírí mi ju àbí. ẹjọ ẹjọ mo bẹ̀ yín. ẹ má jẹ ìdíbà Aládé Aládé you are fired. you are fired lọ idiot. àdúlọ ni mo ti fi hàn yẹn. fẹ́ kó bá mi compose text fẹ́ sẹ́ńdẹ̀ sójú lápẹ́. mo ní láti sọ fún un pé Collins ń cheat lórí ẹ̀ irú ọkọ tó jẹ́ kó fẹ́ kọ́ nìyẹn. kò yé mi mo tún wọ́n ṣe sáàkì lẹ́nu iṣẹ́ o ò níyàn rárá orú obìnrin kan ló wá gbé sórí. Are you not bothered at all? Bothered? Bothered about what? Kí ni kí n bother bọ́dà ara mi lé lórí? Ṣé nígbà tó lé mi ibi iṣẹ́ ni mo ní ríṣẹ́ mi? Wo bí mo ṣe wà yìí ọ̀rọ̀ ìfẹ́ ojú ọlá pé ló ṣe pàtàkì sí mi. So bá mi compose text náà. Mo rí ẹ̀mí lílé mi. Ọmọ yẹn fi ẹ̀hún nífẹ̀ẹ́ tó ní sí ẹ, ó fi hàn mí. This girl loves you o ò ṣe fi ẹni tí ò ráyè tiẹ̀ kàn sílẹ̀ kò tẹ̀lé ẹni tó rédì láti gbá tiẹ̀. set up ni ọ̀rọ̀ ẹ̀ mo ní mi ò fẹ́ máa gbórúkọ ọmọ yẹn mọ́ mi ò fẹ́ gbórúkọ ọmọ yẹn mọ́ nínú ilé ṣé wàhálà wà bẹ̀ ni. bí ìwọ ò ṣe fẹ́ gbọ́ orúkọ ẹ̀mí lílé tiẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ojú ọlá pé náà fẹ́ kí àwọn ọ̀rẹ́ tiẹ̀ náà dárúkọ tiẹ̀ náà létí òun náà. a kí ló ń ṣe náà òun bẹ̀rẹ̀ tí ò tiẹ̀ ní ṣe rárá o jẹ kú lórí ẹ̀kú lẹ́mọ̀ kó wàá bí kan wọ ẹ̀ sí ìsá. èèyàn kọ́ dẹ̀ wàá bí kan tó ń kú fún ẹ wo jẹ́ ṣàlàyé nǹkan fún ẹ tó bá mọ̀ ọ̀rọ̀ wa àtẹ̀mílẹ̀ is just like an improper fraction. improper fraction like thirteen over three àbí. wo bẹ́ẹ̀ ni tàbí ká ní erin lórí eku just like your son name ajá ń lé kòkò. jọ má bínú tí ajá tó bá padà mú kòkò kí ló bá bí kòkò ṣe. eh my dear friend kí lè ti ajá ẹ tí kò tó pẹ̀lú àwọn ẹranko ilé ẹgbẹ́. ó dàbí pé nǹkan kan ṣe èmi lajá ìwọ sì gbàgbé pé love has no limit bákan náà ni gbogbo aṣọ rí lójú ìfẹ́. tó bá jẹ́ pé bákan náà ni gbogbo aṣọ rí lójú ìfẹ́ then bákan náà ni ìwà àti Emily náà ṣe rí. give her a trial ohun ìnífẹ̀ẹ́ Emily doesn't want your money she doesn't want your text message she doesn't she doesn't want anything from you all she wants is your love. nǹkan mi ti wà ní ọ̀rẹ́ kọ́ni ti wà ní ọ̀rẹ́ so if you won't stop talking about this lady mo máa kúrò nínú ilé ìfún ẹ wàá máa dá dé àbí kí ni wàá lẹ̀ gbọ́dọ̀. òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ ẹni tá a fẹ́ sọ fún la mọ̀ bóyá máa rí lára ẹ̀ lójú tèmi ojú ọlápẹ̀ yẹn gan-an jọ aṣẹ́wó. ojú ọlápẹ̀ jọ aṣẹ́wó. bẹ́ẹ̀ni ó ah, jẹ gẹ́lẹ́ ló ṣe jẹ́ ìwọ ẹ̀yin ọkùnrin ẹ̀ máa lè rọrùn rọ. baby don't stop baby me. public place ni bíbá ẹ ò láti parí. you keep quiet tí mo rò pé mo ti rí ọkọ Collins I give you everything my time my body my soul my money even at times I give it to you ọkọ tẹ lọ́rọ̀ àbí wá tẹ́lẹ̀ obìnrin máa ń conclude báwo mọ nǹkan tí mo fẹ́ ràn mo dúró tí o kàn rọwọ́ mi tó kàn ṣeré gba bí ẹ̀yìn ọ. o tún parọ́ ó tún ń parọ́ pẹ̀lú gbogbo ṣìnà olórí burúkú tó ń ṣe ó tún parọ́ ìwọ fẹ́ ránṣẹ́ ní vicinity hotel ọ ò níbòmí láti fi ránṣẹ́ àbí. kí ni ìwọ náà wá dé. ṣé èmi mùmú lèmi ọdẹ lèmi àbí ok béèrè wá gbọ́ ọ wọ ọmọkùnrin sórí láti èní lọ gbogbo nǹkan tó wà láàrin èmi àti ẹ ó ti tán pátápátá. mo jẹ́ sọ fún ẹ ibi ìbàyẹn mi fẹ́ bẹ́ẹ̀ fa wàhálà ni o wọ́n ní ilé làwọn ti ń jókòó lédi mọ̀ wá bá mi lé tó bá ti wá bá mi lé mọ̀ wá kó oorun ara ẹ̀ wọ bébí òṣìwò náà kò ṣe èrè. Baby, who is that person? Who is that person? Taju ni, ó ṣe wọ̀ ríran ni. Ó ríra bí tí ẹ di ògbọ́n tó ń sọ lẹ́nu ni. Ó ṣe ń béèrè béèrè lọ́wọ́ mi. Ohun tó ń ṣèyàn gidi o. Bó ṣe wà yóò ṣì máa lọ bẹ̀bẹ̀. Because o ti fẹ́ o ti fẹ́ bà nǹkan ńlá jẹ́. O máa tẹ̀lé mi báyìí wà á dẹ̀ lọ bẹ ẹni tó ń lọ yìí. Àwọn mélòó ló ń bẹ̀bẹ̀? ni. Bóyá wà ẹ o ti tẹ́. Ẹgbẹ́ ló lọ jọ. Ah, ẹsẹ̀ ò dáa. Ẹsẹ̀ burúkú lè lè wa. Ah. ẹ wo nínà bí ọkùn mi bó ṣe ń gbé dandan ló ń gbé pupa bó ṣe ń gbé pupa ló ń gbé funfun gbogbo ejò ní jíjẹ ah, ọkùnrin onínà bí o bá mẹ́sàn ṣe kó má bàa dẹ́sà ejò tá a o. fẹ́ o máa mẹ́nìkan láì fẹ́ ọ̀rọ̀ fẹ́ lágbára ọ̀lẹ́jọ́ àmọ́ ká má ṣẹ́jú gbá wa lọ ẹni lọ́ọ́rí kò o àmọ́ ká má rántí pé o bí lákọ̀sí bá kọ̀ láàrin ìta o adẹnu ọmọ rẹ̀ bọ́rọ̀ ìfẹ́ ṣe ń ṣe pé jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ pé. hello jẹ yeah mo wa ok wọn kan oh o fẹ́ ṣe birthday wow uh, good na lọ́jọ́ wo next week sunday. <laughs> you are inviting me ah i'll come o oh, why na <laughs> i'll come now okay just just text me the address why. all right. ọmọ yẹn ó ti set tó bá sọ pé nǹkan set ó ti bọ́ sí i. ẹ ṣe wọn na wetin i dey tell you now because eh, ó ti ní sùúrù ni sùúrù tó ní ní sùúrù tó ní ní ẹ patient is virtue na ṣe pé sùúrù tó ní sìn o ti jèrè ẹ. láti èmi yọ gbogbo nǹkan tó bá sọ fún mi pátápátá ni mo máa ma ṣe ní onípọ̀rọ̀ ah. sí ẹlẹ́nu mọ́. àjọ ah. ah. àlọ́ aṣọ ni màá bàtà èmi ti ní ìtẹ́ máa wọ máa kó eh, èmi máa kó gangan mi tí mo ti kó sórí ọlọ́ọ̀ pọ́lísì gbúdọ̀ wọ̀ ká ti ara ara wọlé báyìí ó bẹ̀ ìgbó bẹ́ẹ̀. Hooray! yín o ẹ kú ìdìde nǹkan ọ̀rẹ́ báyìí ò ní wọ́n nílé gbogbo wa o thank you all very much for coming thank you very much. oh now the ceremony we like to talk to you all. thank you thank you thank you thank you all very much. ìṣẹ̀mọ̀ kan tí mo because ìlú mi dùn. because ọ̀rẹ́ mi ti sọ gbogbo ẹ̀ bọ́ mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí pé mo pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi thank you so so much for coming god bless you nǹkan rẹ báyìí làwọn máa bára wa ṣe um, celebration ọ̀nà dẹ̀ ní Yeah. wonderful is about to happen. There's, there's someone so special to me that is in our midst today. The reason why I'm existing, the love of my life, my joy, the air I breathe, my everything. Hi, baby. I bless the day I met you. I bless the day I met you. I, I want to use this medium to propose to you. Wow! Baby, will you marry me? Yes. Ẹ ti Ah. So wọ́n rò pé a máa jà, a máa túká ni, ṣùgbọ́n ti paná yẹn àti ṣẹ́tù yẹn. gbọ́. òun ló gbọ́ yẹn òun ló gbọ́ yẹn orin tó ń kìlọ̀ fún aláìgbọràn. Thank you, darling. I said yes, girlfriend. Mala lo que ya lo ó ti mọ̀ pé ọ̀dẹ̀ wà pa kò wá fẹ́ máa múra sẹ́mi ojú o. Ebi tó yà wọ́n ti mọ̀. Bóyá wọ́n ti mọ̀. Ọmọdé mi ò lè lò. Bóyá wọ́n ti mọ̀. Ìyá fẹ́ dànù ni. Bọ̀dà jùlọ wọ́n tún máa ń nǹkan tó ń sọ yìí ṣó dá ẹ lójú ṣá. Ah, ah, aládé ẹ má tán káwọ àkẹyìn mọ àní oògùn fẹ́ wà tó dájú tó gbóná rìtìrìtì èmi mọ sọ bẹ́ẹ̀ fún un kódà yàtọ̀ sí oògùn ìfẹ́ bọ́ bá ń sọ̀rọ̀ ń pa oògùn owó mọ́ mọ́ bẹ́ẹ̀ ni mi gbéraga nì ó dàbẹ̀ sórí nǹkan tí mò ń ṣàlàyé fún ẹ gangan ni pé mo ní ọmọbìnrin kan tí mo fẹ́ràn gan-an ah, ó pọ̀ jù kò dẹ̀ sí nǹkan tí mi ò lè ṣe láti rí i pé mo rí ọmọ yẹn fẹ́ ah. nísìnyí tí wọ́n ti wá lógún ìfẹ́ wa hmm. tó dẹ̀ dájú tó ṣọ́ hmm. ah, mo rẹ́dì èló gan-an ló máa ná mi hmm? èló ló máa ná mi. èló ògùn fẹ́ wà ògùn fẹ́ tó tó koná lalala gán wà èló èló èló mú wàṣọ wa wàṣọ. fifteen naira. Ah, ah, ah. ní sàlàdé fifty naira kọ ìbẹ́yìn gáǹgì náà lè máa ń pè ní wàṣọ fifty thousand ní jẹ́bẹ̀. fifty thousand naira. Hmm, fifty thousand. Hmm. àlàyé owó náà hmm, ọ̀wọ́n. má bínú má bínú má bínú ṣòro oníbùkún tí èmi náà ní láti sáré lọ ni ẹ ṣe dúró wò lọ ṣàmọ lórí títí gbọ́dọ̀ gbọ́ kọlù ẹ kí máa wà má bínú ṣùgbọ́n. sí wàhálà ọgbọ tí sí wàhálà mo fẹ́ ṣe láti má bínú. ṣé lẹ́bùn yẹn náà ni. ẹ lẹ́bùn yẹn náà ni ẹ bọ owó tátí bèè ló lè bá lọ. ìwádìí tí mo fẹ́ lówó yẹn fún òṣìbá ti sọ àti kojú ọ̀rọ̀ yìí náà. tẹ́ǹbì ní máyì ká ṣe báyìí tá fún mi kó lọ́ọ́lẹ̀ kó dowó. tẹ́ǹbì fún láptọ̀pù àti àjídàsíà lé tó ń wúwa báyìí ó mọ̀ yẹ ká ṣe báyìí sìn ojúlówó ojú ṣàánú ojú ṣàtìmọ̀ bó ṣe lè jẹ́ five. Ah, ó dàbí pé o rí nǹkan tí mo kù àwọ̀ rí mi ò lè gbà. ẹ jẹ́ pé mi ni oníṣẹ́ ni ẹ̀dẹ́gbẹ̀tẹ̀ máa lọ bí mo lọ ń gbà. wá wá. èmi náà kò fẹ́ ra náà ní ibi tí mo ń lọ mo kàn sáré wá náà pé mi gbèlè gbọ́kọ̀ rẹ̀ kì máa wà. ní àkọ́ kọ́nà nǹkan ṣàánú èèyàn ni kò túra slippers gan nù ẹ̀bùn fourteen billion abẹ́bẹ́ bẹ́ẹ̀. owó ń wèrè gan o túra slippers one thousand nínú owó tí owó tí o ti pè o tún ra slippers nù ẹ̀. gbàgbẹ́ gbàgbẹ́ má bínú gbàgbẹ́ gbàgbẹ́ ṣé máa máa lọ ni. iye kò máa lọ nígbà tó ti mọ weak point mi àti. irú owó tó bẹ́ẹ̀ kí nínú owó gbogbo abẹ́ fi pa mí. ṣé bá tirẹ̀ ṣáàjì dára ṣá. ẹ kò tẹ̀ sí gbé bá ṣáàjì àwọn dẹ́mọ́lá máa pààrọ̀ iṣẹ́ tó gbà ní kò sí problem tó bá yẹ jẹ́ lẹ́kì máa mọ̀ tó bá ní nǹkan mìíràn tó fẹ́ máa gbọ̀. ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe tipátipá kìí ṣe tipátipá ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe tipátipá kó má bà dẹ̀ béèrè o má fa ṣoṣo kó má rí ṣoṣo. ó pé alade orówó yìí tùjọ alade owó ti pé fifty thousand rẹ orí fifty thousand naira àtújọ mo sọ pé màá wà ẹ̀dá ò láròpin o ìwọ ló sọ fún mi pé ó pọ́síbù o ìwọ ló ló máa ṣe é ṣe o ọjọ́ òní kí n wá gbaṣẹ́ mi. torí ah! níwọ̀n bá gbà tí owó ti wá dé ibi tí ọba ti sílẹ̀ báyìí ńlá ti jiyàn kẹ́ owó ti wà ńlẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ń iṣẹ́ ti bẹ̀rẹ̀ ń pẹrẹwu ni ni nítorí pé tí èèbá ṣe pé ẹ̀yìn oògùn ìfẹ́ tá a fẹ́ ṣe fún ọ ni kì í ṣe àwọn oògùn ìfẹ́ yẹpẹrẹ bá ní dúró ní ìsìn tó ti fún un lówó ni kí n wá wọná lé kí n mú wá fún un àmọ́ ọ padà wá lọ́la ó bá ti wá padà wá iṣẹ́ yóò tó ọ lọ́wọ́. ọ̀la yóò tó ọ lọ́wọ́. kí n wá gbà lọ́la ìwọ ló wí bẹ́ẹ̀ o má gbà mí o tó bá gbà mí màá bú ẹ lépè o. àlàdé wò mí wò èmi ò lè gbọ́ láéláé bí n bá gbà kí n dewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́. kó máa yẹ o kó máa yẹ o kó máa yẹ o ìkànnì kó máa yẹ o àlàdé kò lè yẹ kó máa yẹ o kò lè yẹ èyẹ lágé. ìyẹn lógo ògì ìyẹn lọ́la déńdélé ọwọ́ ọ̀rọ̀ gún ọ̀n lọ́mọ ó bóyá ó tún gba pásó ṣùpá lábíyá. eléré aláfi jẹ òwò dí ọmọ aláṣẹ là hey ah títa ọyẹ títa ọyẹ fún ọmọ ọmọ yìí lè rí e èmi kan fi ṣẹ̀rù bá nì ah wọ́n wá kó owó kàtàbàtàbà yìí wọ́n kò dàgbò yìí àbí kí wọ́n ti fẹ́ ṣe. bá fẹ́ ṣe oògùn owó tó dájú Àlàbí òtún oògùn owó oògùn fẹ́ni oògùn fẹ́ni oògùn fẹ́ni bí a ṣe ń ṣe àwúre ọjà títà nígbà tó pé eléyìí ń sọnù bọ̀ eléyìí tó ń sọnù bọ̀ bí èèyàn bá fẹ́ ṣe oògùn ìfẹ́ àtinúdéná níbi à ń wíládé yìí hmm, tọ ifá kí wá la fi pẹ̀lú rẹ̀ hmm, èèyàn wá ègbín eku ìlàkànṣe irun orí àti irun ọ̀sàlẹ̀ pẹ̀lú ọṣẹ dúdú ewé ìpín a wá fi omi ẹnu ọ̀ṣọ́rọ̀ òjò tí ò tí ì balẹ̀ láfikún ìlú rẹ̀ òun rè òun rè òun rè òun rè òun rè òun rè bó bá wà balẹ̀ tán a máa wí pé àwọn ohun tí a wà pè ni wípé bí ìlàkọ̀sí bá kọlà. bí ìlàkọ̀sí bá kọlà adẹnu ọmọ ẹ wọ́n lu bínibíní lóde bíní wọ́n lu wàrà wọn lóde wàràn ègùn nìkan ló lu tiẹ̀ ló lu gbàgbùjú létí omi adé á fún ọ èyí tí ń lọ rè gbọ́rùn mi là níyàwó wọ́n ní ọ̀kalẹ̀ ẹbọ ni kó máa ṣe eku ní ìṣayà eku ẹyẹ ní ìṣayà ẹyẹ ọ̀run mi là ọ̀sìn dákan ṣayà mi jíwìn ní ẹ̀ka àṣà ìfẹ́ mi bẹ́ẹ̀ ẹ jíwìn ní ewúrẹ́ ò láṣọ méjì tí wọ́n fi ń fẹ́ bẹ́ẹ̀ jíwìn ní ẹ̀ka àṣà ìfẹ́ mi bẹ́ẹ̀ ẹ jíwìn ní. ẹ alade ọ̀rọ̀ lọ́gbọ́n ní kúkúrú èdè ètò ti tò àṣejẹ ti délẹ̀ báyìí. sórí ọ sọ kíní kúrò lórí iná báyìí. bó ti gbé ó di náà lé ẹ ní òhò ọmọlúàbí láì wọ nǹkan kan ńlò kó jẹ tó làbọ tó làwo tó làkòkò mọ bó bá ti wá jẹ tán ni bí bá ti wà ń balẹ̀ gùdẹ̀ inú ọmọbìnrin tí apò orúkọ ẹ̀ sí ni iná rẹ̀ ni ó máa balẹ̀ sí bó ti wà ń balẹ̀ síbẹ̀ yóò máa yó fẹ́ gbogbo ọ̀rọ̀ rẹ pátápátá ni ó máa wà lórí ẹ̀ kódà bọ́ bá fọjọ́ kan báyìí tọ́ bá fi sá fún tí ọ̀bá eré ọ ó lè ya wèrè ó lè bugi jẹ́ o. iṣẹ́ ṣáà ti parí báyìí ó parí gbogbo ẹ̀ ti ṣe. èsì wàhálà ọ̀yá gbé ọ̀gbọ́dọ̀ balẹ̀ máa o lẹ́lẹ́lẹ́ ni o àìgbà ẹ̀kẹta gbé kán. dókítà àfi bó ṣe ń ṣe ni kò yé mi òun nù ó ṣáà ń wò dọ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan. Ah, well um, ẹ mọ̀ wípé accident tí wọ́n ní yẹn ó pọ̀ díẹ̀ um, ó dẹ̀ dàbẹ̀ ni pé ó fẹ́ affect wọn mentally um, but lágbára ọlọ́run wọ́n máa wà òkè because wọ́n ṣe wà wọ́n wà in coma. coma. àdúrà ni ká máa gbà kọ́lọ́n jẹ́ kán tètè come out of it. he will come out i'm confident. Amen. By God's grace. Thank you. Oh thank you very much. Allah di ìwà mọ̀ bóyá kí ló tún. ẹ dókítà ó yẹ talk to me. Doctor, kí ló tún ṣẹlẹ̀ again So tún padà ni i don't really understand doctor say something say something talk to me doctor kí ló ṣẹlẹ̀ doctor hey alade hey doctor i'm here i'm ah. talk to me yes yes I, ah. i'm listening yes yes kí ló ah, Sorry. okay. Um, I'm very sorry. That what? Um, we lost him. Who? You lost me. I'm very sorry. What am I? Alade. Kò dé ti dé. Ẹ ṣàmọ̀ yìí pé a ti gbé wọn mortuary. So you have to pay the hospital bill and at the same time the mortuary bill. No bá tán. Tẹ́ bá ti sọ gbogbo yẹn tán, wọ́n ah, máa release òkú ọkọ yín fún yín náà èló lowó náà. well well well well um, tẹ bá dọdọ kàṣíà. àwọn máa ṣàlàyé ok that's all right ṣé jibasa ti san owó yẹn ẹ máa release ọkọ mi fún mi. oh yes um, ọmọ release wọn fún ẹ but madam is everything alright with you. kí lẹ rí. as in ṣé wà okay because bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí orí bá kọ́ màkọ́ sí àǹtí ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín àgbọn tọ́lọ́run ọba ṣú ti yín bó dẹ̀ ṣe wọ ọlọ́run òun ló máa ń ṣọlá ẹni tó ti kú ti kú. Okay, you just have to forget about him. kò sí nǹkan tá a lè ṣe kò dẹ̀ síbẹ̀ ṣe lè sunkún tó tó lè dá ẹ̀mí wọn padà you just have to get over him okay. once I pay the money Emma, release ọkọ mi fún mi right. Okay, excuse me madam ẹ jẹ́ máa gbà fún mi lọ́wọ́ yìí. o màmá ẹnìkan láì fẹ́ ọ̀rọ̀ fẹ́ lágbára ọ̀lẹ́jọ́ àmọ́ ká má ṣẹ́jú ra wa lọ ẹni lọ́ọ́rí kò ní fìlà o àmọ́ ká má rántí pẹ́ ọ bí lákọ̀ọ́sí bá láàrin. ẹ̀ṣẹ̀ ń ṣẹ̀yẹ ẹ̀yìn ló yẹ bọ́wọ́ ìfẹ́ ṣe ń ṣẹ̀mí ẹ̀mí ló yẹ kò ṣe pamọ́ra kò ṣe gbójú kúrò níbẹ̀ o ìfẹ́ tí ń gbénu ọkàn tí ń da gbogbo ara làmú ọ́ ọ̀rọ̀ fẹ́ malẹ̀ jù bá ṣe rò lọ àfi kó fẹ́ ohun tó fẹ́ kó ṣe fẹ́ nù ọ́. ìfẹ́ o mà mẹ́nìkan láì fẹ́ láì fẹ́ lágbára ó lè jù ó lè jù dára ẹ̀ àkókò máa ṣẹ́jú bá wa lọ ẹni lọ rí onífìlà onífìlà àwọn ká máa wọ́n ti pẹ́ ọ bí lákọ̀ọ́sí bá kọ̀ọ̀la àlẹ́ nù ọmọ. only if you go up. mọ̀lẹ́kùn nítorí ọlọ́run bẹ̀mí tìyẹn ni màá ṣe láyé mi ò gbọ́ tẹ̀mí o. fẹ́ òótọ́ fẹ́ òmùmẹ́ nífẹ̀ẹ́ láyé fẹ́. ẹ ẹ rántí ojú mi. no. Eh, èmi ni mo wá in respect to òkú eh, late Aládé tí ẹ sọ pé ẹ ti release òkú ẹ fún yàn kan so ọjọ́ really bá mi sọ kọ́kọ́ sọ mi ò ẹ eh, sọ ẹni release òkú before abẹ́ ọ̀kan ni mo fi ní kí oh okay yeah yeah yeah mo rántí um, but ah, ibo lẹ́yìn wà látijọ́ ẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ wá ń wá ń sìn òkú ah, Mr. Aládé tẹ̀ ń béèrè yìí a ti release ẹ̀ fúnyàwó wọn <laughs> because um, nígbà tí máa yẹn ti ṣaláìsí e, uh, wọ́n wà lọ́sítítù wa maybe for like three to four days so a tẹ ní láti gbé wọn lọ sí mọ́ṣúárì gan nígbà tí ààrẹ ní bọ́lẹ̀ bọ́ ìgbà tó bẹ̀rẹ̀ tó bí abí ọjọ́ bíi mélòó kan òun ni mi sojú ọlápẹ́ dé tọ́dẹ̀ ní pé àwọn fẹ́ gba òkú ọkọ wọn so wọ́n dẹ̀ sign gbogbo necessary documents so ah, ní choice ju ká release wọn fún wọn lọ because àwọn nìkan láti ẹ̀ mọ̀ as his family. ojú ọlá pé. yes. Ah, dàrọ ojú ọlá pé ah, wọn ò ní kọ̀ọ̀kan pọ̀ wọn ò family wọn ò ah, ẹ wò. àwọn òbí aládé wọn wà lábúlé in fact wọn ò tí mọ̀ pọ̀ mọ́ wọn kú báyìí ojú ọlá pé ò family mọ̀ wọn ò mọ́ra wọn rí the wrong person let let release òkú fún. ah that's strange ẹ bọ̀ sí gbogbo ìgbà tí Mr. Ọ̀làdé wà ní hospital wa mi báyìí àmì sojú ọlápẹ̀ yìí nìkan là ń rí pẹ̀lú wọn náà kò sẹ́lòmíì tá a rí ibùn ẹ̀yìn kan tẹ́ sọ wípé ọ̀rẹ́ wọn lẹ jẹ́ àárín ní gbogbo ìgbà yẹn náà well um, uncle ẹ mọ nǹkan tí èmi máa sọ fún yín since tí ẹ ti mọ mi sojú ọlápẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀rẹ́ wáì tẹ̀ ṣe lọ bá wọn kẹ lọ sọ̀tọ̀ ọ̀rọ̀ òkú Mr. Alade out láàrin ẹ̀yìn méjèèjì àwa ti release òkú yìí fún wọn wọn dẹ̀ ti gbé e kúrò lákàtà tiwa ṣó ti yé yín so ẹ lọ bá wọn kẹ mo bẹ ṣe fẹ́ sọ láàrin ara yín bóyá oníbi kan tó gbé e sí ni bóyá ọmọ mú yín lọ síbi tó gbé e sí ni ìyẹn ò dẹ̀ kí n ṣe ẹjọ́ tàwa mọ́ mi báyìí ṣe ti gbọ́. ojú ojú ọlá pé. well uncle. ma. ẹ jọ̀ọ́ ẹ máa excuse me because i'm. Um, mo ní iṣẹ́ tó pọ̀ tí mo fẹ́ ṣe títí ẹ̀. ṣé òun tẹ̀lé lọ́yà àdírẹ́sì ọ̀rẹ́ nípe. My love, my life is all yours. My strength comes from you. Only you I see, my love. Everybody thinks you're dead. But no, my love, you're not. You're not. But you're not. You're not dead, my love. You're not. In you I see a living soul. ayé wa àjọgbé ìyẹn tó bá ń túmọ̀ ayé. door. Seju, you remember him, right? Baby, stand up from your sleep and talk to him. Sọ fún pé o kì í ṣe ògo baby talk to Teju, your friend. Talk to him, he's here. He wants to talk to you. Baby, talk to Teju. Ah, ọmọ ti yàgò ìṣá. 对。 gbósùngbósùn sọ́wọ́ odó poroporo díá fún ẹyẹlé ó mójú ẹkún sùn ráhùn aya ẹyẹlé ń kó sùn ẹyẹlé ń ṣoge a ó ti ṣe mọ̀ pé ẹyẹlé ń ṣoge ọmọ mi ṣe má tán torí oníbèrè yìí ń tọ́ jáde lójú ọpọ́n ọ̀fà òun ni wípé wọ́n ṣe iṣẹ́ ńlá kan tó burú iṣẹ́ ńlá tá a ti ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìfẹ́ àtinúdénú la pè é. ti ṣe oògùn ìfẹ́ àtinúdé ló fẹ́ yọ. bẹ́ẹ̀ ni ọgbọ́ wọn ni wọ́n lu bínibíní lóde bíní wọ́n lu wọ́rọ̀wọ́rọ̀ lóde wọ́rọ̀ egun nìkan ló lu tiẹ̀ ní gbàmùgbàmù létí omi ọmọ mi sọ̀rí iṣẹ́ tí ń ròyìn rẹ̀ fún ọ yìí márò lóògùn ẹ̀rọ béèbù aláwọ̀ funfun bá rò ọrùn rẹ̀ ọwọ́ àfi bá a bá rí ọmọbìnrin tó sọ̀rọ̀ rẹ̀ tá a bá ṣiṣẹ́ mi fún tóun náà wá jẹ́ ni ó tó bọ́nu àjàgà tó kóra rẹ̀ sí yìí o láì ṣe bẹ́ẹ̀ bí ó ti bá kúnnù òfútù fẹ́ tẹ̀. ọ̀rọ̀ tẹ́ sọ ti yé mi bàbá but nǹkan kan wà tí mo fẹ́ wádìí lọ́dọ̀ yín ẹjọ́ torí ọlọ kò sì ń yà mí lẹ́nu tó bá sọ pé aládé lè mọ ilé babaláwo ilé babaláwo má jiyàn now àtìgbà pé yẹn ti ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ mọ̀ ni pé ṣé ojú ọlápẹ́ náà ṣé ó ṣe oògùn ìfẹ́ sálàdé ni because ẹ ní láti rí àlàdé náà nígbà tó ń náà wà láyé tí yóò bá rí ojú ọlá pé kò lè sùn kò lè jẹun in fact píkì ọlọ́jú ọlá pé nìkan ló máa ń rí so ṣé ojú ọlá pé náà ṣoògùn fẹ́ sóun náà ni. ọmọdé ò débi ẹ̀rọ nílẹ̀ ro ní kì í ṣe pé àsìkò àtìgbà tó ń sọ yìí èyí ṣe bójú ọlá pé ó ṣoògùn fẹ́ sálàdé ó ti kú ó ṣoògùn fẹ́ gangan sálàdé pínrín bíi tí ó wù ọmọ sọ́ọ́rí ẹ̀dá òun ló ń sáré a ti kọ ìbágbépọ̀ àlàdé àtòjú ọlá pé látọ̀hún wá ni àkúnlẹ̀yìn wọn ni pé báwọn méjèèjì bá délé ayé wọn ò ara wọn kalẹ̀ àmọ́ kàkà kí odúọlá pé kó tọ́ bẹ́lẹ́dà ṣe ṣèpín àwọn méjèèjì ńgbà tó dáyé ó yà lára ọ̀tọ̀ ó fìfẹ́ rẹ̀ lẹ̀ ń wá ohun tí ó sọnù kiri làlàdé náà fi wò ó pé kóun rè fi wàdùwàdù rè dà lórí ìkọ́ tóun sóògùn fẹ́ sí léyìí tó túmọ̀ sí wípé bálàdé sóògùn fẹ́ bí ó sóògùn fẹ́ ojú ní padà wàá fẹ́ níkẹyìn ayé rẹ̀ bọ́kọ ẹ̀ bá rokùn tọrọ sà ń padà bọ̀ wá fàbọ̀ fẹ́lẹ́bù tí aládé ni kọ̀ wá dúró wò ń tọ́ fa o mú ojú ọlá pé àbí kí o ti pè dé àyìn sọ bẹ́ẹ̀ fún bó bá ti jẹun tí mo ní kó jẹ bó bá ti ṣàṣìjẹ tí ń pèsè fún kò sí ọ̀parí nù. pé kí n kí n make sure pé mo gbé ojú ọlágbèdè báyìí. gbogbo èyí tó ń ṣe bí agànnà lórí ẹ tó ń ṣe tó ń bòkú gbé tó ń ṣe àlọ́ lórí àmàlẹ́ sí ọkọ. yọ lọ o àṣà ò jẹ ewé ẹni ò pé ajẹ́ra báyìí ń tira ajẹ́bọ̀ ń ta dán bí pẹ́pẹ́yẹ bá jókòó ta omi ni ó fi so tètè. <sighs> ẹ jẹ́ kí n sáré lọ sáré lọ. owó ìfẹ́lẹ̀. Hmm. àwọn ọmọ òde sí i wọn ì ṣe sùúrù wọn ò ní farabalẹ̀ rárá. ìgbárùmọ̀lẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ìgbárùmọ̀lẹ̀ olùkọ́tún ìgbárùmọ̀lẹ̀ olùkọ́sí èyí mo ṣe léni ẹ má jẹ ohun mi o torí àdáṣe báyìí ni òun mọ̀ ìbá gbọ́dọ̀ òun yẹn mo júbà lára mo júbà jèrò mo júbà gbogbo ọ̀ràngún àga pátápátá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ṣiṣẹ́ tipátipá kó má bà dẹ̀bí ni o má fa ṣoṣo kó má rí ṣoṣo. ohun tẹ́dá ò bá mọ̀ ní ṣàgbà ẹ̀dá má gbà bẹ̀ yẹn má tọ́ bẹ̀ yẹn kẹ́ni má máa sọnù má níyàwó ẹ̀. bàbá ṣe jẹ́ ìsóyeyè sí ọ tí mo máa ń tẹnu mọ́ bàbá ṣèjà ẹ̀sọ́ yẹ̀yẹ̀ sí ọ ò lẹ́yìn àṣetàn wá sí ẹni bá máa dàgbà ipá bí àgbà gbégbà òkò wá tán ẹ wọ ìgbẹ̀yìn ọ̀rọ̀ iṣẹ́ tipátipá iṣẹ́ tipátipá iṣẹ́ tipátipá iṣẹ́ tipátipá bẹ́ẹ̀ni ẹ ẹ ẹ ṣínà ìràwọ̀ mọ́ ń sọ tẹ̀lé ẹ ẹ ẹ má fa ṣanṣọ kò máa rí ṣanṣọ ẹni bá fa gbòòrò gbòòrò àbàǹgọ́ ikú ti ń pa ọmọdé ìwòye lọ́wọ́ ara wa ló ti ń wá gbogbo gbogbo gbogbo gbogbo ń tẹ́lẹ̀ bá mà ṣe láàyè yọ kó máa ro tọ̀la mọ́ kì í ṣe tipátipá ọ̀rọ̀ ìfẹ́ kì í ṣe tipátipá kì í ṣe tipátipá kì í ṣe tipátipá tipátipá kì í ṣe tipátipá bẹ́ẹ̀ ni ẹ ẹ á ṣínà ìràwọ̀ mò ń sọ. má bá ṣọṣọ kọ má rí ṣọṣọ má bá ṣọṣọ kọ má rí ṣọṣọ. ọ̀rọ̀ ìfẹ́ kì í ṣe ti bá